ojú wa tó lé ojú wa tó kó. mo kí gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńláyé níbi tẹ́ ti lórí ọ̀fẹ́ láti mọ wò wá ìkànnì arabarè olóyè Sunday Igboho bàbá ló sọ̀rọ̀ lórí mega rally tó ń bọ̀ lọ́nà <laughs> ẹ mọ̀ oríṣiríṣi ìbéèrè làwọn èèyàn ti ń béèrè mega rally ọjọ́ wo ló fẹ́ wáyé bó ló ṣe fẹ́ ṣẹlẹ̀ àwọn míì kan ti ń sọ pé kò ní wáyé mọ́ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ yìí bàbá yanjú gbogbo ẹ̀ bí ó ṣe jẹ́ hmm, ta wá ló gbẹnu bàbá sọ̀rọ̀ agbẹnusọ bàbá náà ni kò pé méjì Ọláyọmí Kòìkì òun ni bàbá gbẹnu wọn sọ̀rọ̀ torí ẹ ló jẹ mú fọ́nrán yìí wá kí gbogbo ìbéèrè táwọn èèyàn ń béèrè irú gbogbo ọ̀tọ́ ti ń bẹ̀rù pé à ṣé kíní sì máa ṣe é ṣe ṣé kò ní ṣe é ṣe kí gbogbo ẹ̀rù yẹn kó lè ṣe kíni kó lè lọlẹ̀ torí pé mega rally yẹn ó ti sún métílé ó ń bọ̀ láìpẹ́ ṣùgbọ́n ẹ ń gbé Mr Ọláyọmí Kòìkì ẹ jẹ́ ń gbé wọn wọlé kẹ́ wá gbọ́ nǹkan tí olóyè Sunday Igboho sọ direct látẹnu agbẹnusọ wọn ó yá o Mr. Ọláyọmí Kóìkì. òmìnira la fẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ jẹ́ kọ́ mọ̀ i play anthem wa ma deliver message tó bá ti gbọ́ níbí báyìí tó tún lọ gbọ́ nǹkan míì etí ẹ̀ máa di forever ni you don see gbẹ̀wò you don see gbẹ̀wò hmm, jẹ́ kọ́ mọ̀ you don see gbẹ̀wò you don see gbẹ̀wò. You don't see Igboho. You don't see Igboho. You don't see Igboho. You don't see Igboho. Lekan, let's go. Let's play the anthem and I'll deliver the message and we take it from there. Mo kí gbogbo níbikíbi tẹ́ èní ni twenty six august twenty twenty two mo wo time lórí clock mi níbẹ̀ mo wo lórí laptop mo wo lórí aago mi n tí bá ti sọ níbí báyìí òun làbẹ́ gé confam o tún wá lọ gbọ́ nǹkan mi lẹ́ni wẹ̀ wàláhì mo sùn mọ́jú ọ̀n títí mo bá Ìgbòho sọ̀rọ̀ láàárọ̀ yìí ó dẹ̀ ti fohùn lẹ̀. let's play the anthem and we move forward. mo sọ fún yín pé mo ń padà bọ̀ láàárọ̀ yìí ẹ̀rọ pé mò ṣeré ni let's play the anthem and we kick start. fúnlẹ̀ wá forílẹ̀ ìlú wa kàgbéga kàgbéga kàgbéga fàmìlì ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù mu Kasi się, kasi se, kasi się, kadziora Ìṣọ̀kan òmìnira Ìkẹjẹ ká máa lè pa Tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dáa. omorduagide lọsípò ẹ̀tọ́ rẹ ìwọ ni mo kí gbogbo wa níbikíbi tí ẹ bá ti láǹfààní àti fẹ́ gbọ́hùn tí mo fẹ́ jáde ní èní oríṣiríṣi ohun láti fi ń jáde bọ̀ fún gbogbo awuyewuye tó ń lọ lọ́tún Yorùbá nation remain a peaceful movement bó dẹ̀ ṣe máa dé títí tá a máa fi kúrò nínú Nàìjíríà nìyẹn it will be peaceful. Mo afeti fetí Elédùmarè. Mo fi tẹ ilẹ̀ tútù síwájú. Mo kí àwọn tó láyé, àwọn tó lọ́run, àwọn kan ní ayé lọ́wọ́, wọ́n dẹ̀ ni. ọ̀run. Mo kí Mùsùlùmí pé a kú ọlá Jímọ̀ tèmi. Jímọ̀ a wa láyé ni. Tó bá sọ pé Jímọ̀ a máa báyàn láyé, that means pé àtúnṣe Jímọ̀ tó ń bọ̀ mo kí bẹ́ẹ̀ mo lọ sí gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì mo kí yín dáadáa ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá wọ́n ń ṣe iyèméjì ẹ̀ ń ṣe iyèméjì tó ń lọ síwájú tó ń lọ sẹ́yìn lórí awuyewuye mega rally tọ́nú ń bọ̀ mo wá tẹ ọkọ̀ nígbà tá a parí ètò lálẹ́ àná títí di òru èní pé kí ló ń ṣẹlẹ̀ gangan ṣé rálì yìí fẹ́ wáyé ni àbí kò ní wáyé èèyàn kan ló dẹ̀ fún mi ní confirmation yẹn tí mo lè wà very very satisfied even though pé mo ti sọ fún yín pé bàbá Akíntóyè ti sọ pé rálì ń bọ̀ mo sọ fún yín pé ìyá onítìrí ní rálì ń bọ̀ a sọ pé CSI Ìgbòho Òòṣà ní rálì ń bọ̀ but ọmọ Yorùbá sọ pé wọ́n ní rálì ò ní wáyé ìyẹn mega rally tó ń bọ̀ Ìgbòho ní sọ fún yín ó ní rálì yẹn máa wáyé tó confam tí Ìgbòho bá dẹ̀ sọ pé tó confam kò síyèméjì níbẹ̀ mọ́ ó ní kí n sọ fún gbogbo ọmọ Yorùbá tó ń bẹ nílé tó ń bẹ lóko pé kẹ́ máa gbáradì pé kẹ́ lọ gbáradì gidi rálì yẹn ń rálì tó máa le ju gbogbo rálì tí ẹ ti ń rí lọ ní gbogbo Áfíríkà rálì yẹn ń òṣà ní kí n sọ fún gbogbo ọmọ yorùbá tó ń bẹ nílé tó ń bẹ lóko pé mega rally ti yorùbá nation ó máa jáde ó kù díẹ̀ ni ó ní coordinator ó ní mo rún ẹ níṣẹ́ lọ sọ fún gbogbo ọmọ yorùbá àtẹni tó wà nílé àtẹni tó wà níta pé jẹ́ rally máa wáyé the massive rally that has never been seen in the history of Africa tó máa mì tìtìtìtìtì tó máa mì tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ tíyàn kan ní dádúró nítorí pé ọlọ́run ọba òun ló nípa ọmọ yorùbá máa lọ ó ní kí n sọ fún yín pé mega rally yorùbá nation ó ń bọ̀ ìgbòho ló ní wá júṣẹ́ fún yín bẹ́ẹ̀ àní pẹ́lẹ́ rètò tó bá tún wá gbọ́ eléyìí tó tún ṣe iyèméjì etí ẹ̀ máa di forever ni Chief Sunday Adéyẹmọ Ìgbòho aka has confirmed that the mega peaceful rally of the Yoruba nation, 1 million plus, will go ahead as it's been planned. Mo á sọ fún gbogbo ọmọ Yorùbá báyìí. Ò ń wò o ti gbọ́ mi, o ti tí gbọ́, ẹ tẹ ọkọ̀ kẹ lọ sọ fún àwọn tó kù. Pé agbẹnusọ ti Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó ti rán ẹ̀mí Ọláyọmí Kóìkì sí yín pé mega rally tá à ń retí o ìyẹn peaceful mega rally tó ti dé tán báyìí bó máa wáyé láì ṣeyèméjì Ìgbòho ló sọ bẹ́ẹ̀ mo ti bá sọ̀rọ̀ láàárọ̀ yìí ó ní kí n tẹ ọkọ̀ kí n jíṣẹ́ fún yín so if you are still one of those that is doubting that there will be no mega rally in Yoruba land. Mo fẹ́ kó tutù ẹ̀dẹ̀ nù láàárọ̀ yìí. The mega rally will go ahead as it is being planned. The date will be announced very soon. And we will be looking forward to that day. I won't say more than that. But if you have heard me today, Deliver the message to all your groups across the world that Chief Sunday Adeyemo Igbowo, popularly known as Sunday Igbowo, have spoken that the Yoruba Nation Peaceful Mega Rally will be announced very soon. And that is all the message I have to pass. From Kwara I've delivered the message to you. From Kogi, from Oshun, from Ondo, from Oyo, from Lagos, from Ogun State, and all the Yorubas that are living outside the Yoruba territory. Owo Baba Dami, I've spoken. And nobody else can change that. Because that is the same thing that Professor Banji Akintoye have said. That is the same thing that Chief Mrs. Modupe Onitiri have said. But the confirmation of that mega Yoruba nation rally has also been reconfirmed again to me from Chief Sunday Adeyemo Igbowo. And he has told me, we cannot suffer gbogbo Yorùbá. and not prepare for rallying. Because this rally will be different. This rally will be loud. the world will know that the Yoruba people are the most peaceful people in the world. And we will throw that out with the rally that is expected. Ó lè kọrin ni, lọ máa tọ́jú ohun ẹ̀ dáadáa. Gbogbo ohun rally yẹn kó lè nárinrin, You don't have to consult anybody confirm that with everyone that you can confirm with. But as a spokesman and the only spokesman of Chief Sunday Adeyemo Igbowo, as of today, that means this rally will go ahead as it's been planned. No date has been picked up yet. But be rest assured that this rally is going to come this particular year. Could it be next year? Be Chief Sunday Igbowo she saw. This will be the biggest rally that I've ever been witness in the whole of Africa. Ẹ sọ fún gbogbo ọmọ Yorùbá tó ń bẹ nílé, ẹ lọ máa tidy up dáadáa. Ẹ sọ fún gbogbo ọmọ káàárọ̀ òjíire, gbogbo ẹ̀yin ìyá ọlọ́jà là ń sọ fún báyìí, gbogbo ẹ̀yin bàbá ọlọ́jà là ń sọ fún, gbogbo onímọ́tò wọ́n ní sọ fún yín pé rally ń bọ̀. Gbogbo ọmọ Yorùbá tó lọ sí skul tó ti skul pa, wọ́n ní sọ fún yín pé wọ́n ń gbé rally bọ̀ gbogbo bọ́dà pátápátá wọ́n ní sọ fún yín pé rally ń bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wá wà ní gbogbo African countries if you can get home in time we will be expecting you for that. Like I said, Chief Sunday Adeyemo Igboho has now confirmed to myself as the spokesman that the Yoruba Nation mega rally, the peaceful rally that we are expecting, will be announced very, very soon. And I just want everybody to go and prepare. Prepare in your mind. Prepare in your spirit. Prepare in everything that you can do. Filalẹ́ lè ṣe fáwọn èèyàn ni. Ẹ bẹ̀rẹ̀ sí Sticker ni, flyer ni, ni. Whatever you can do to make that rally a successful one. Like I said, you don't have to consult me. You can consult yourself as Bubu in mọ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe òòṣà ti sọ̀rọ̀ ìgbòho ti sọ̀rọ̀ jẹ́kọ́mọ̀ ti sọ̀rọ̀ ó fi mí lọ́kàn balẹ̀ nígbà tí mo bá sọ̀rọ̀ láàárọ̀ ẹ̀ ó ní kọ́ndínétọ̀ kílẹ̀ wá dé tẹ̀ wá sùn mo ní mo lè sùn mo níbi kan gbogbo tí mò ń gbọ́ tó tún sọ pé rálẹ̀ ò ní wáyé ah! ó ní kọ́ndínétọ̀ ó ní lọ jáde nísìn kó sọ fún gbogbo ọmọ Yorùbá pé rálẹ̀ yẹn ti dé tán ó ń súnmọ́ bọ̀ ni kò sí tó lè yí padà nítorí pé ìntaba ti sọ láyé asọ́lọ́run nígbà tá a dẹ̀ ti sọ láyé àti sọ lọ́run nìyẹn the Yorùbá nation mega rally is just on its way I can look forward to that more than any one of you I am excited I am happy ó jẹ́ kọ́kàn mi ó jẹ́ kó tutù wálẹ̀ nígbà tí Ìgbòho bá mi sọ̀rọ̀ láàárọ̀ yìí ó fún mi ní energy ó fún mi ní peace of mind and let me tell those of you that are thinking that you would disrupt the rally. Please don't do it. Ọmọ Yorùbá tó bá fi bẹ̀ níṣẹ́ ẹrú tó fi lọ túnṣẹ́ míì tó ní kó ṣe. Ah! Má ṣe é, má ṣe rárá, má ṣe é nítorí pé ìgbé ọmọ Yorùbá ti débi tó yẹ kó dé. Má dán wò, má dán wò, ọlọ́pàá ẹ má ṣìṣe níjọ́ yẹn sójà ẹ má ṣìṣe níjọ́ yẹn navy a ní ẹ̀tọ́ o gbogbo ẹ̀tọ́ yẹn la ti kà fún gbogbo ọmọ yorùbá pé ní àgbáyé tá à ń gbé lénìí we have the right to a peaceful protest and that peaceful protest will go ahead tó bá ti wá ń go ahead ní ilé gbogbo ọmọ yorùbá tó ń bẹ ní gbogbo àgbáyé we also expect you to come out as well. The other rally that is going ahead, those are just the awareness rally that is going to go ahead ní Ìlaro lọ́la ní Ìbàdàn lola, but eléyìí tá mega rally ah mega rally mega rally mega rally mega mega Ìgbòho ti sọ̀rọ̀ jẹ́kọ́mọ̀ ti sọ̀rọ̀ ó coordinator ó ní ẹ fọkànbalẹ̀ ẹ sọ fún gbogbo ọmọ yorùbá náà ká fọkàn balẹ̀ ká fọkàn balẹ̀ nítorí pé ọlọ́run ló ń rìnrìn àjò yìí kò ń ṣe ẹ̀ dáadáa mọ̀ ọlọ́run ló ń rìn ìgbòho ló ní sọ bẹ́ẹ̀ fún yín ẹja tó gbọ́ ilé lẹ́ẹ̀kan sí jẹ́kọ̀ mọ̀ èkìtì lélẹ̀ ní last year eléyìí tó ń bọ̀ máa ní arinrin gbogbo wọ àgbáyé ló máa gbọ́ nípa tó ń bọ̀ ẹ lè wá àwọn onílù ni ẹ lọ sanwó fáwọn onílù yẹn sílẹ̀ tó máa jẹ́ drama tó máa tẹ̀lé wa lẹ́yìn mọ́tò mẹ́fà lẹ lè gbà ni ẹ bẹ̀rẹ̀ sí í ṣètò ẹ̀ sílẹ̀ ẹ spíkà ńláńlá ni gbogbo ibi tẹ bá ti lè rẹ́ǹtì àwọn spíkà ńláńlá ẹ ní láti pè mí èmi níṣẹ́ tó pọ̀ lọ́wọ́ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ ẹ̀hẹ́n tó bá wá jẹ́ pé ti flag ẹ lè pè mí lórí ẹ̀ ká bẹ̀rẹ̀ sí ń dabolẹ̀ kó máa lọ́lé lọ́pọ̀lọpọ̀ kó máa lọ́lé in their thousands ẹ pè mí fún flag yẹn flag yẹn á jáde àti ṣètò àwọn ńláńlá àwọn ńláńlá kọ̀ọ̀kan àti sáré ẹ̀ kó lè tètè délé mo fẹ́ fi irú ẹ̀ wọ̀nyí àwọn ńláńlá flag yẹn tó kọjá ẹ̀rọ tí àwọn ńlá ta lò àwọn ní twenty five meters the big one bàbá rẹ̀ tó fi bá wa ṣe ẹ tètè kàn sí wa ká tètè ṣe kó máa lọ́lé èyí tẹ̀mí ṣe ní London ta lò ní June twelve I'm gonna release it máa send ẹ lọ sílé kí ọkàn má pè wọ ẹjọ́ torí Ọlọ́run èyí tẹ̀mí ṣe ta lò ní June twelve máa sacrifice ẹ̀ ẹ̀yin ti UK tẹ́ bá need another one èmi mo fowó ara mi ṣe yẹn èmi máa send yẹn lọ sílé kódà ó máa délé ó pẹ́ jù láìpẹ́ yìí ni lágbára ọlọ́run èyí tá a lò ní June twelve ẹ̀ràn ti ńlá yẹn massive one yẹn ẹ̀hẹ́n àtúntò wa ń ṣe àwọn míì àwọn kéékèèké bẹ́ẹ̀ tó jẹ́ àwọn ńláńlá tó dà tá a bá ti nù àsíá yẹn sókè níjọ rálì yẹn àgbáyé á lè máa rí a máa shine that is what we should be saying now lẹ́ǹkan sí i Yoruba nation, Yoruba nation has come to stay. Yoruba nation is here to stay with us. Nobody can take it from us. Nobody can take it from us. Yoruba nation now. Yoruba nation now. Yoruba nation now, now, now. Tó o bá wá ní aṣọ Yorùbá nation kò ń ṣe dandan ní tó bá ní kó máa wọ̀ bọ̀. Bọ̀ tó bá kọ̀ lè ra white handkerchief tó máa máa fẹ́ tó máa máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ni yóò máa fẹ́ lẹ́lẹ́ ni yóò máa fẹ́ lẹ́lẹ́ ni yóò máa fẹ́ lẹ́lẹ́ ni yóò máa fẹ́ nation lẹ́lẹ́ ni yóò máa And let me say this before we go at exactly ten minutes more. It is just as our mother said there. is our constitutional right to come out and say we are going for a massive peaceful rally, peaceful protest. We are not secessionists. We are not the Fulani terrorists. We are the Yoruba people. We are the indigenous people. And we have the right, according to the United Nations Declaration of the Human Rights of the Indigenous People. Don't let anybody tell you, tell you, don't let anybody fool you that this rally is not something that can take place. We have the right, and that right is right there, as you can see in this article that the United Nations says indigenous people carry indigenous peoples and the United Nations human rights, any right. So don't let anybody tell you that you don't have the right. Tó bá lè you aṣọ Yorùbá nation fine tó o bá ní kòmátà ẹ máa ẹ máa wọ́ bọ̀ kò yẹ yín nísìn tó bá jẹ́ pé aṣọ wòlíì ló fi máa wọ̀ bọ̀ máa gbé bọ̀ tó bá jẹ́ pé aṣọ babaláwo ló fi máa gbé bọ̀ máa gbé bọ̀ tó bá jẹ́ pé fìlà àwọn mùsùlùmí àtàṣọ mùsùlùmí ló fi máa bọ̀ ẹ máa gbé bọ̀ gbogbo ẹ̀ la máa lò níjọ́ yẹn it is going to be the best ever mega rally that I've ever been witnessed gbogbo group pátápátá you should start coordinating kí lẹ́yìn fẹ́ ṣe níjọ rally gbogbo whatsapp group ẹ bẹ̀rẹ̀ sí deliberate bóyá yìí náà máa gbà lù ní ẹ máa gba sound system ẹ bẹ̀rẹ̀ sí wá bẹ ṣe máa tọ́jú owó láàrin ara yín kódà sound system tá a máa lò kò gbọ́dọ̀ kò ní láti jẹ́ yọkan we will get even if it's three hundred different sound system ẹ̀yin tẹ́ jẹ́ dj ẹ bẹ̀rẹ̀ sí lọ prepare gbogbo disc yín gbogbo ohun tẹ́ máa lò ẹ lọ máa gbáradì sílẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ aládùúrà ẹ tó jẹ́ pé ẹ̀rí lè tẹ̀lé wa lọ ẹ bẹ̀rẹ̀ sí lọ sínú ẹ̀mí ẹ bá wa bẹ ọlọ́run pé níjọ́ yìí o tí rálì bá ti jáde o gbogbo bá ṣe ń lọ ẹ̀kọ́ lọ́wọ́n ọba kó yọ́nú sí wa and not that again alone as I give you the remaining also tó bá wò níbí báyìí United Nations Declaration on the Right of the Indigenous People United Nations Declaration on the Right of the Indigenous People we have the right gẹ́gẹ́ bí ọmọ Yorùbá láti sọ pé a fẹ́ ṣe nàìjíríà mọ́ and that right was brought together you know, in 2007 when almost 195 countries, according to what I have here, there was a resolution that was adopted. That resolution was adopted at the General Assembly on the 13th of September 2007. United Nations Declaration on the Right of the Indigenous People. The General Assembly taking note of the recommendation of the Human Rights Council contained in its resolution 1 to 2 of 29 June 2006, by which the Council adopted the text of the United Nations Declaration on the Right of the Indigenous People, recalling its resolution 61 by 178 of the 20th of December 2006, by which it decided to defer consideration of and action on the declaration to allow time for further consultation thereon and also decided to conclude its consideration before the end of the 61st section of the General Assembly. So right there, 2007, we have been given the right as the indigenous people. We are not Nigerians as we have been told. We are the Yoruba people and the Yoruba people that have been very peaceful throughout this movement and we still remain peaceful uh, I just want to read uh, some of the reason why we are going as well. The reason why the Yoruba needs to exit from Nigeria. Yoruba tribe was a nation and a country and even a kingdom before the 1914 amalgamation. Injust Nigeria was forced upon us for over 100 years. This created injustice, atrocities against the Yorubas by the Fulanis, causing increasing in, on terrorism, banditry, killings, raping, kidnapping, racial abuse to our sisters, fathers, and from the fam- on their farmland. Fulanis are enslaving us in our land. They are occupying all positions in the Yoruba province in all government offices, port authority, airport authority, immigration services, custom, ní gbogbo in security Nigeria today. Àwọn Fulani nìkan ni wọ́n jẹ́ olórí níbẹ̀. Ní gbogbo parastatals pátápátá nílẹ̀ Yorùbá lénìí àwọn fúlàní àwọn ló ń take advantage tó pọ̀ jù níbẹ̀ uh, Yoruba freedom now Oduduwa nation we stand Yoruba are over sixty million it is better that pé ká face the problem yẹn láàrin ara wa and find where we went wrong and solve our problems than to remain in Nigeria that is no longer viable and working for us. We are not just leaving Nigeria because of the Fulani killing. We are trying to save our identity. Five million people have signed a petition And likewise, as we always say, uh, I'm just looking for my other, yeah, I think this one is. Uh, and likewise, like I always say, the Yoruba people are uh, one people, one culture, one language. Yoruba Nimi, we are Omoluabi. And on that note, I say thank you so much for taking your precious time to listen to the message from Chief Sunday Adeyemo Igbowo. He has spoken, and the message is the Yoruba Peaceful Mega Rally and I use the word peaceful because we know that the federal government might try to make any other thing that we are not expecting. But we will tell the world that we are coming out for a rally, and that rally, as we are telling our people, it is a peaceful rally and nothing more than that. And on that note, I say thank you so much to those of you that have joined us this particular hour. And let's hear this again before we close the broadcast. And on that note, if you know the anthem, uh, sing along with me. Uh, I'll be on the Woo TV at 4 o'clock or 5 thereabout. You can join me if you have the time. And uh, again, once again, we expect every Yoruba platforms and groups, all the conversation in your platform should now focus on the mega rally. And tó ní we support, bò so that they can also belong. Gbogbo ẹ̀wọ̀n tẹ́ bá ní wá fún rally yẹn it is for everybody and not just for anybody gbogbo apátápátá tó jọmọ yorùbá ni à ń pè ní gbogbo ẹ̀ka ilẹ̀ yorùbá a pè mùsùlùmí a pè gbogbo yín pátápátá la ṣe pé mùsùlùmí náà pé kó darapọ̀ mọ́ wa fún mega rally bẹ́ẹ̀ la pè ẹ̀yin oníṣẹ̀ṣe wa bá a ṣe ń pè àwọn oníṣẹ̀ṣe wa bẹ́ẹ̀ la pè kìrìsìtẹ́nì ààyò ọyàn sílẹ̀ o ẹni tó bá wá lè lọ láti abroad náà tásìkò yẹn bá tó ẹ lọ darapọ̀ mọ́ wọn thank you so much and bye for now. 舍，大喜舍，大喜舍，大若那，一舍花足弥尼那，一天接到那耶巴，得西瓦住，佛摩伊瑞阿多。 dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. You don't know how excited I am. Bye for now.